محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a fà ti ṣàlàyé apá kan fún wa nínú òfin èyí tó jẹ mọ́ aljihad fi sabilillah wọ́n á bẹ̀rẹ̀ àlàyé nípa talẹ́ni tí a tẹ̀lé láti lọ jagun nítorí pé lábẹ́ òfin ọlọ́run tí jihad ọba wáyé ọ̀kan ní wáyé ní wáyé pé ẹnikẹ́ni ọkà pè wá pé ẹ jáde ẹjá lọ jà ẹ jáde ẹjá gbógun lọ bọ́tà káwa tẹ̀lé ẹnikẹ́ni nítorí gbàtà bá ti ṣe báyẹn á túmọ̀ sí pé àlétò àtìlẹ́ni ti ń darí wa tírẹ̀ ló sì jẹ́ pé àti ṣe jihad ó ń bùkátà ká lọ ta ló lórí ètí òpè ọ̀yá táwọn náà sì pọ̀ ya ètí òpò tó táwọn náà sì pò tó olórí gbọ́dọ̀ wà torí ẹ̀ àfààní wa yuqatalu al-adu ma'a kulli barrin dojú ìjà kọ ọ̀tá a máa ja lẹ́yìn gbogbo aṣíwájú yálà aṣíwájú yẹn jẹ́ olùtẹ̀lé tọlọ́run àbó sì jẹ́ ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ìjẹ́ olórí nínú ẹ̀sìn Islam àyè kan tó ga ni àyè ẹlẹ́gẹ́ ni lódodo àwọn òfin àwọn àlànà wà èyí tó de ipò jíjà ṣáájú èyí tó sì túmọ̀ sí pé ẹni tí ọjà ṣáájú ó gbọ́dọ̀ pé àwọn mẹ́jẹ̀mú kan pàtàkì eléyìí tó sì pé tí àwọn mẹ́jẹ̀mú yẹn ọba pé sára rẹ̀ kọ́ yẹ kọjọ́ lórí ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà iná ló lè rọrùn fún wa láti rẹ́ni ire fìjọba kì í ṣe gbogbo ìgbà ló lè rọrùn fún wa láti rẹ́ni ọlọ́run fi so lórí nítorí ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu tajri ar-riyahu ìṣe gbogbo ní téèyàn ń wá náà lèèyàn máa rí o ọ̀pọ̀ ọ̀gbà lọ́wọ́ títí pátẹ́kùn tí máa ń tí ọ̀ máa fẹ́ kò ní bá ọkọ̀ ojú omi láàmú ẹ̀yin sì máa ń pé pátẹ́kùn ọ̀bá fẹ́ ọkọ̀ ojú omi ò lè lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yìí ṣe gbogbo atẹ́gùn tó bá fẹ́ lọ́bọ̀kọ̀ ojú omi láàmú torí ẹ̀ àwa ti mọ òfin ìlànà fẹ́ni tí ọba di olórí kìí ṣe gbogbo ìgbà náà la lè ríru rẹ̀ fi so lórí ìgbà míì ẹni tó jó lórí láwọn èèyàn lórí tí wọ́n bá fi àwọn èèyàn lẹ̀ pé ẹsẹ̀ sà sẹ́ǹfẹ́ abẹ́ẹ̀fẹ́ majority wọn kó àwọn ọ̀fẹ́ ṣùgbọ́n lọ́lọ́n pè ló lórí yín kí wọ́n á lè fẹ́ ṣe torí ẹ̀ láti lófin kan nínú ṣẹ̀ríà tó ní man ghalabat shawkatuhu wajabat ta'atuhu gbogbo ẹni tó bá ti lè borí àwọn èèyàn pẹ̀lú agbára ọ̀ràn àyàn ní ká tẹ̀lé èèyàn kankan lọ kó táǹkà wa ó kó ma wa ó kó ọkọ̀ bàálùdé wọ́n bá bọ́ǹbù gbogbo àwọn àyè kan pàpàpàpàpàpà ẹgbẹ́ kan pààyàn wọn ti lọ bí ẹgbẹ̀rún méjì ẹni tó náà bá sì kó wọn gbọ́rọ̀ wọ́n pa sẹ́yìn kíkà ló kó sagbéjẹ́mọ́wọ́ tòní ọba di olórí túláàsì nù ẹ máa níta ló lórí yín òní lágbájá ìyẹn ni pé nǹkan kan bẹ tó ti gbé pamọ́ ìyẹn ni pé olórí wa ti túláàsì so ẹni tí wàá ti olórí yẹn ó lè jẹ́ ẹni tí ń tẹ̀lé tọlọ́run ó sì lè jẹ́ ẹni tó takò tọlọ́run ìwọ̀n wa ní sọ pé lópin ìgbà tẹ́ni tọ́jú lórí wa tó bá ti jẹ́ ẹni tí ń tẹ̀lé tọlọ́run tó bá pè wá lọ sí di jihad èmi ò lọ ṣe jihad àmọ́ tó bá jẹ́ ẹni tí ń takò tọlọ́run èmi ò ní kópa nù jihad ò ní sọ bẹ́ẹ̀ o ẹnikẹ́ni tó bá ti jó lórí láwọn mùsùlùmí lórí tó bá ti lè pè wọ́n lọ sí di jihad ó bá jẹ́ olùtẹ̀lé tọlọ́run ó bá jẹ́ olùtakò tọlọ́run kíláàsì ọ̀ràn yẹn ní lórí wa kíká jáde láti lọ ṣe jihad pẹ̀lú rẹ̀ ìgbà ìdímú o ìgbà tó ń pè ní bọ́ọ̀rù àwùfáàjù olùtẹ̀lítọ́lọ́ àbẹ́lẹ́sẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé huwa muslim mùsùlùmí ni yẹtù kékeré fèrí kan Paul Daniel kan ní wọn àjò lórí lórílẹ̀‐èdè àwọn mùsùlùmí wọn ni jihad ya jihad báwo kí ni jẹ́ jihad lọ́dọ̀ kèfèrí ẹni tá a sọ pé àtẹ̀lé lọ ṣe jihad yẹn kò bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó bá jẹ́ ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí tí ń tẹ̀lé tọ́lọ́ á tẹ̀lé wọn lọ sí jihad nítòfà ó ní ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam lánàbí ti sọ pé inna Allaha la yu'ayyidu hadha ad-dina bir-rajul al-fajir mo fi ọlọ́wọ́n ọba búra ìgbẹ́ ọlọ́wọ́n ọba yóò ṣe àtìlẹ́yìn fẹ́sìn yìí kódà kó ṣe pẹ̀lú ọkùnrin tó jẹ́ lẹ́sẹ̀ ìyẹn ni kọ́lọ́ wọn bá yóò ràn ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ yóò ràn ẹ̀sìn islam lọ́wọ́ kódà kó ṣe pẹ̀lú tani pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀daràn ẹlẹ́sẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti ṣe mà kí lọ́kọ̀lọ́kọ̀ gbà àwọn ọ̀gágun àwọn ọ̀gágun tó ti kúrán síwájú ogun ogun tí wọ́n jà láti gbé ẹ̀sìn islam ga àti àwọn olórí tó pa wọn láṣẹ kìí ṣe gbogbo ìgbà ni wọn jẹni tí ń tẹ̀lé tọlọ́run bá dáadáa torí ẹ̀ ló ti wá nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam pé nígbà tí kò kí èèyàn tó bá jẹ lórí lẹ́yìn lórí ẹ má gbàgbé o à ń sọ pé pòkì pòkì àbí ọ̀daràn àbẹni tí ń tẹ̀lé tọlọ́run ohun tí a gbà lérò pẹ̀lú gbogbo ẹ̀ ni pé ó jẹ́ kínni ó jẹ́ mùsùlùmí ìgbà tí kò kí èèyàn tó bá jẹ́ olórí lórí yín báwo lẹ́ẹ̀tì máa ṣe anabi sallallahu alaihi wa sallam wọ́n ní tó bá pa yín láṣẹ pẹ̀lú tí ó tako Ọlọ́run tí ó sì tako anabi muhammed sallallahu alaihi wa sallam ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ètò bá ṣe dáadáa ètò bá fi pa yín láṣẹ tó jẹ́ dáadáa èèyàn gbà ládàá rẹ̀ àyídá tí ẹ ti ń ṣe tó sọ di pòkì tani ọba gbèsè rẹ òní ọgbèsè rẹ fúnra rẹ torí ẹ ẹjẹ bó ṣe jẹ eléyìí tó túmọ̀ sí pé tí olórí àwọn mùsùlùmí bá pè ọ́ pípé jihad yá òní máa wò pé tí bàbá tó ti pé ń fárùn pa àbí bàbá tó ṣe pé ọ̀mùtí ni àbí bàbá tó ṣe pé tẹ́tẹ́ ló máa ń ta sẹmẹ kó gbogbo ẹni tó bá ti ṣe lẹ́yìn ẹ ọwọ́ fàájì ọ̀daràn ni ṣùgbọ́n àní wo eléyìn ẹ tó bí mùsùlùmí ni ọtí rẹ̀ ti mu tẹ́tẹ́ ti ń ta irùngbà ti ń fa kọtọ di kèfèrí lópin ìgbà tí o bá ti sọ pé Ọlọ́run ọba ti gbogbo nǹkan lẹ́tọ̀ọ̀kọ̀ àwọn gbọ́rọ̀ sílẹ̀ náà lọ sí jihad bó tilẹ̀ jẹ́ pé kí ló ọ̀daràn fẹlẹ́ ìjẹun ti jẹ́ lẹ́nu torí ọ̀rọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam wọn ni inna allaha la yu'ayyidu hadha ad-dina bir-rajuli al-fajir dájúdájú ọlọ́run ọba yóò ṣe àrántí àti àtìlẹ́yìn ìrànlọ́wọ́ fẹ́sìn ẹ̀sìn islam pẹ̀lú ọkùnrin tó jẹ́ kòkì tó ṣe ṣe kọ́ lọ́wọ́ bọ́ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹni tó jẹ́ lẹ́sìn. torí ìjọba làkọ̀ àní ti jihad torí pé dodo lórí nígbà yẹn òǹgà ọmọ tẹ̀lé tọ́lọ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àìgbọ́rọ̀ sí lẹ́nu yóò kó ìnira bá Islam yóò kó ìnira bá ẹ̀sìn Islam nítorí pé tó bá ti fi jihad sílẹ̀ ìfàsẹ́yìn bá Islam ẹ̀yin náà sì máa lónìí ẹ̀wọ̀n olùfàsẹ́yìn tó bá Islam islam ò ní lọsíwájú má bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nítorí pé àwọn èèyàn ti pa jihad bẹ́ẹ̀ sì ni nínú àdéhùn anábà muhammed sallallahu alaihi wa sallam ẹ ní pa jihad àyè àti bí ọlọ́run ọgbọ́n fàbùkù kàn yín àbùkù kàn mùsùlùmí lónìí wọn lọ nígbà tí èèyàn ti ṣe jihad torí ẹ lè jẹ bó ti ṣe jẹ mẹ́rin tó má ti pè ọ́ kíkọ́ àti jihad dandan ọ̀sẹ̀ láti lọ sí láìkò bìlà pẹ̀lú bẹ́ni tó pè ọ́ láti wá ṣe jihad yẹn olórí ni ẹ̀ o tó ti ṣe pè ọ́ o ní wò pé tó ń gan sẹ́ni ọlọ́ọ̀ni àbótí ẹ̀ sàkótọ́ ọlọ́ọ̀ni lágbọ̀n nìkan tòyàtọ̀ sí pẹ́ni kọ́kọ́ kó yín jọ kékeré kan tàbí mọ̀ fáyidà àbí tọ́jọ́ bẹ́ẹ̀ wọn àni kẹjá di ká ṣe jihad jihad báwo òun olórí ta ni olórí ta ló ń ga náà tòtòrí délé kọ sọ́ra o àbọ̀ ìgbà jama yìí kan oní jihad ya mírù jama báwo eléyìí làwọn sọ ni olórí ibo lò ó yíṣẹ amiru jama ní ọgbẹ ọ náà pé jihadi ya wọn náà lọ gbé ban ban kíni ọlọpàdà pé kíni ètò ìbẹ lẹ́yìn lẹ́yìn náà jihad èyí táwa ń sọ nínú islam oná lè tó so pé tí wọ́n bá pa ọ́ nítorí kó o kópa nínú ẹ̀ kò ní kábàámọ̀ níwájú ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa kò ní kábàámọ̀ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ru jàgídíjàgan èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ táwa lọ kúkú àìmọ̀dé téèyàn lọ sí fúnpa ara rẹ̀ lórí rọ́ tọ́wọ́ tọ́wọ́ afábọ̀ síwájú ọlọ́run wọn pe báwo tó lọ jẹ ànáwó lọgbà tó fi débí ẹ à ń jagun union ni union ọlọ́kọ̀ tòníkà tókíò tòníkà eléwé ọmọ là ń gbèjà náà láti wá bára wa ní kérémánjé ẹgbẹ́ tí wọ́n bá wọn àbí ọba wọn ọba wọn torí ẹ̀ tó bá lọ yọ ọ̀daràn kan kọ́ ibi ọlọ́kọ̀ kan lọ ya páàgùn kalẹ̀ sẹ́ńkú àdàkùbọ̀ ká ọ̀nkọ́fà ká wọ́n wá sígun nígbàdàn bẹ́ẹ̀ wọ́n wá di bọ́ọ̀lù ọ̀yá mi òdì pẹ́ǹtùká gbogbo òwúrò gbogbo ọjọ́ gbogbo olúwa dàrú ẹ̀sìn gbogbo tẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ gbogbo nǹkan wọn jó ẹ̀dá kò torí tọ́lọ́ torí kọ́ fẹ́ jókòó lórí àga kan àga tó ti pé la mahalla lahu min al-i'rab èsì gọ́fúnà èsì tí a máa lóka gọ́fúnà kọ́dà kì í ṣe káńsẹ́lọ̀ àmọ́ kò jẹ́ kó jẹ́ kó jẹ́ tí wọ́n jẹ́ ń bẹ̀ kọ́. àwọn kan àti ìgbà sílẹ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ jọmọlúwàbí àti bó tó bá ti kẹnu bọ́ ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹjẹ ìrìn tẹ̀sí kí tẹ̀wọ́ pé bàbá rere ọmọ rere àtọ́dára ni wọ́n ti sílẹ̀ bá ti tú bẹ́ẹ̀ni kálukú padà lóru lóru jẹta mẹ́ẹ̀ lóru jẹta mẹ́ẹ̀ bí ọwọ́ aago mẹ́ta tí mo sọ̀kalẹ̀ láti ìlú kan tí mo lọ ní dédé wóró nù wọ́n wá lọ jáde rẹ̀ kálukú kó ma lọ́wọ́ àdá gbogbo ẹ̀ ọ̀fà àwọn ọlọ́pàá sì wò wọ́n rà wọ́n ní ah orílẹ̀-èdè yìí àbíkọ́ lọ́hún tún ṣe ọlọ́pàá náà gbé bọ́lọ́ wọ́n sì sọ fún akókò ọmọ kọjá ọmọ kọjá ìyẹn ni pé ní bá irú àwọn tí wọ́n wá tí wọ́n fẹ́ pa bẹ́ẹ̀ bá rí wọn mú ẹ pa wọ́n wọ́n sì sọ fún wa ní news nípa àwọn ọlọ́pàá ń kó wọn táwa ni wọ́n fi bá wọn ni wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn tó fún wọn páàlì àwọn olùdílẹ́rìí ní ìṣètò ọ̀rọ̀ ìdàkùn kí èèyàn ni wọ́n fẹ́ tán wọ́n tún padà kó bá lọ́wọ́ àwọn ẹni tẹ́ wọ́n á gbèjà wọn ẹlòmíín bẹ́ẹ̀ lé tiẹ̀ nbẹ bi tó ń ti náà yìí ẹyin ti ń padà ká ẹ̀kọ́ ma bàbá ọba kúkúrú eléyìí ètòjì àdùn ọgbà ọ̀daràn tọrọ daràn náà ni ọ tó jihad ṣẹṣin Islam ẹ máa wo nǹkan o ẹ wọn káwọn lè yàn wọn dànù lásán ọ̀pọ̀lọpọ̀ eré gbà ìdá wọn ṣe ebi wọn ń jà fún ọ̀nà oúnjẹ wọn ni ebi bẹ́ẹ̀ láì máa sọ ebi ọ̀nà oúnjẹ wọn ń jà fún tí wọ́n bá wá jà torí ẹ̀sìn rẹ lọ́wọ́ aburú àbí bẹ́ẹ̀ kọ́ ni gbàtí wọ́n bá jà torí Islam wọ́n wà ní ọ́ ah, o ah, ti gba kínní kan má kínní kan áá ah, ó ti lè báyìí sísan àwọn eléyìí àwọn eléyìí ẹsẹ̀ wèrè ní ẹ̀ńtọ́ lọ padà kú kan torí pé ọfẹ́ ọfẹ́ ọfẹ́ gbẹjọ ọ̀gá rẹ̀ union táwọn eléyìí ń sọ̀daràn ẹni tó bá wá fẹ́ kú nítorí tọlọ́run nítorí ẹ̀sìn islam wọ́n wà ló ti gba kínní kan mọ́ kínní kan ṣe àwọn eléyìí àwọn ò ti gba wèrè má union wọn ò gbọ́dọ̀ orí má union tó jihad ẹ̀sìn islam ẹ̀sìn mọ̀ pé ọmọ lẹ́mìí ẹ̀mú ti sẹ́yìn má tẹ̀lé ọ̀gá irí tanawwa'at al-asbab wal-mawtu wahid nítorí wọn bá bẹ́ lórí ó lè gbọ̀nà mí kálukú òkú náà torí ẹ̀ kó kú nítorí tọ́lọ́ ọ̀sán tí kò union lọ kó kú nítorí ọlọ́run ọ̀sán tí kò kú nítorí ẹ̀yàmẹ̀yà lọ kó kú nítorí ọlọ́run ọ̀sán tí kò kú nítorí kó ń sájà gbìlà kó lè bá mọ́ lákin ọ̀pọ̀lọ kú kúkú òkúté ọ̀lẹ́kàbà rọm ọ̀lẹ́ òkú torí délé ọ̀rọ̀ ti jihad islam làwọn sọ kì í ṣe kẹtẹkẹtẹ dáhùn yẹn ń bá ká tọrọ adarú gáréjì àbí ibi tẹ ẹjọ́ ni ayé alẹ́ ń jẹ jihadi ya jihadi irú èwo nìyẹn jihadi irú èwo nìyẹn wọ́n fẹ́ di ọlọ́nà oúnjẹ ọ̀hún ni jihadi ya eléyìí ẹ̀ máa bẹ́ẹ̀ ti pẹ̀tù sí ni fún òfin ní di ọlọ́nà oúnjẹ àwọn kéde láti pé jihadi òpònú ni wọ́n gbọ́ tó ọmọ sọ bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé ọ jihadi báwo ṣé wọ́n lọ lórí àwọn mùsùlùmí ni lórí jẹ́ ayé alẹ́ jihadi jẹ́ bó jẹ́ èyí ṣe ru jihadi rọ táwọn kan jà níbi kan nílùú agbọ̀nlẹ̀ haúsá yẹn tó jẹ́ pẹ̀ntẹ́ ń bá àwọn èèyàn gbé ti pẹ́ ẹ ti mọ̀ ọ́ tó wọn ṣe mùsùlùmí àwọn náà ti mọ̀ ẹ́ mùsùlùmí ẹnìkan ta sẹ́nìkan rí kó àbára wa jà àlàáfíà lẹ́jọ́ ń gbé lọ́kàdí pé ẹnìkan sẹ́nìkan gbòòrò ẹ wá wádìí ẹni pé mùsùlùmí àti ọmọlẹ́yìn pọ́ọ̀lù ní ń jà lẹ́yìn náà bá ní tó ti bẹ̀rẹ̀ náà nù ah, kí lọ́kàn yìí ipò tẹ pẹ̀tù sáwọ̀ ẹ wà ló ti bẹ̀rẹ̀ nu láti mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún síra wọn wà ní ẹbẹ̀rẹ̀ ti kó àwọn tí ìṣẹ̀lẹ̀sìn ti ìjà bẹ̀rẹ̀ wọn máa ké mọ́sálásí tatata pé ayé alẹ́ jihad jihad wò <laughs> yọ wá di pé wọ́n ń pa àwọn èèyàn pàkópa wọ́n lè fọ́ ṣọ́ọ̀bù ẹlòmíì wọ́n bẹ̀rẹ̀ sí kó gbogbo tó má bẹ̀ tọ́wọ́ à ń bẹ̀ wọ́n máa kó wálé bí àwọ̀ bẹ̀rẹ̀ sí ní ti ọbẹ̀ yọ pọ́n tó tòtò ẹ náà kò gbé halali lẹ́jẹ̀ àbólì ibà wọn kó gẹ̀nìmà gẹ̀nìmà báwo ó lè ní ọ́ ọkọtọ ibo ọkọ tẹlifíṣàn ẹ wá ń wọlé ọmọ kójú rẹ lè fọ ó lè ẹ wá láwọn ṣe jihad ọfọjọ bùyá ti ń ta sọ lọkọ aṣọ rẹ wọn wá ń wọ ọmọ kó lè ní ẹ wọn á ní ah, làwọn ajá jihad tí wọn yé já síwájú kí wọn tó mú gbó ẹgbẹ ọgbọ́nà ọgbọ́nà mi yọ tontori délé àwọn ọmọ ẹ̀yẹ àìlágbọ̀yé ẹ̀sìn ń da àwọn èèyàn láàmú púpọ̀ tẹ́yàmẹ̀yà bá ti pọ̀ jù fìtínà ìpẹ́ ìpẹ́ ṣẹlẹ̀ tíyàn ń níkori rẹ̀ yà mí débi kó ọ̀fẹ́ rẹ lómi ah wàláì wàhálà ní máa dá wàhálà lẹ̀ tó èèyàn gbọ́dọ̀ máa sẹ̀mí lọ́nà tó yẹ kó fa ilẹ̀ ọ̀gbọ́nà ọ̀bá fẹ́ rí wọn kò ní dá wọn náà ìwọ tẹ̀ tí wá jẹ́ táṣe dúró tí wá pọ̀ onífẹ́rẹ́ yà mí onífẹ́rẹ́ lédè mí onífẹ́rẹ́ lẹ́sìn mí gbogbo wọn bí kún kú bí kún kú àhà níjọ́ tí yẹn bá ti wà bẹ́ẹ̀ ọmọ tọ́jà náà ọmọ tọ́jà náà àwọn ibìkan wà nàìjíríà yìí pẹ́kí tó bá ti sọ èdè tiẹ̀ èdè tọ́lọ̀ ń bọ̀ tó bá ti sọ ọmọ wọ gbọlọgbà wọlé ah ṣé ọfẹ sọ gbogbo èèyàn di elédè tiẹ̀ adépa nàbì gan irú èdè rẹ náà ló gbáyé sọ. So kí là ń ṣe yìí seboro ètò kéèyàn jẹ́ mùsùlùmí nínú rẹ̀ ọmọ dùn ọwọ́ fún kókà ti jẹ́ lẹ́yà rẹ̀ sẹ́dáwọn tí irú nǹkan bá ti ń dà láàmú agbábíjá ń gbé ìgbé dàrú ìgbé dàrú torí kórìíra yóò ti pọ̀ jù lọ́kàn kórìíra yóò ti pọ̀ jù torí délé yìí ètò gbogbo rán dáradára ń yẹn ni wọ́n ń pè lẹ́yìn o lè jẹ́ ogun kórìíra rẹ ní bẹ̀bẹ̀ rẹ. afọwọ́n sọ fún wa pé ǹjẹ́ tá a bá mú ẹrú gun lójú ogun amọ́kùnrin láàyè lójú ogun gbọ́dọ̀ láti ṣe náà rí ṣe á ti ṣe kalẹ̀ á máa bọ́ ni ẹ máa kọ́ta wa ni kẹfẹ́rí tẹ̀ mú lójú ogun gbọ́dọ̀ láti ṣe tọ́ba jọkùnrin wọn ni wala ba'sa bí qatli man usira minal a'laj kò burú kápá ẹni tá a bá mú lẹ́rú gun nínú àwọn kèfèrí ẹni tẹ rámú lójú ogun lọ́pìn nínú àwọn kèfèrí kò kápá kìí pé lójú ogun o àti mú àmúwọ̀n ogun ti rọlẹ̀ ṣùgbọ́n àpò àwọn eléyìí láàyè nínú tọ́tọ́ kásíwájú àwọn mùsùlùmí ó ṣe nípa àwọn tá a bá kú lọ́kùnrin bẹ́ẹ̀ òun náà ní ká tẹ́kẹ́ ní kàpá wọn. kàpá wọn. tẹ̀lé yìí ọ̀tà kò ń di apá kan nínú àwọn olùmọ̀sọ pé sábà ti mú wọn àní pa wọn mọ́ á pa wọn a lè pa wọn ọ̀kan nínú nǹkan márùn-ún tọ́tọ́ kó lórí òsì kẹlẹ pa wọn ẹlẹ́kejì tó bá wù yín ẹ lè sọ wọn dẹrú tó bá sì wù yín ẹ lè tú wọn lẹ̀ láì gba kankan kó wọn máa lọ tó bá sì wù yín ẹ lè pé kí wọn rárá wọn padà báyà pẹ̀lú owó tàbí kẹ́ ẹ fà wọn ti ra padà fáwọn mùsùlùmí táwọn kèfèrí náà mú kí wá sí dandan kó jẹ́ pé orí kan lẹ́bi gborí mi ó lè jẹ́ pé fèrè mẹ́wàá làwọn mú káwọn ó sì kó mùsùlùmí ẹgbẹ̀rún lẹ́rùgùn káwọn àtòkùtà ẹ bá fẹ́ rí àwọn mẹ́wàá wá yìí láàyè gbogbo mùsùlùmí ẹgbẹ̀rún tẹ́ ẹ mọ́ ẹtú wọn lẹ̀ wọn. òkòye kì í ṣe dandan pé man to man ẹ̀hẹ́n sẹ́mi pé mẹ́wàá tẹ́gbẹ̀rún ó ti di one to one hundred níta ẹ bá tú àwọn ẹni sẹ́yìn múlẹ̀ ẹ ràn wọ́n eléyìí láàyè ìrà padà nù. tó bá sì wù yín ẹ lè fi wọ́n lẹ̀ ẹ lè fi wọ́n lẹ̀ kẹ́ má pa wọn kẹ́ má mú wọn lẹ́rú kẹ́ má tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ kẹ́ má fi wọ́n sí ìrà padà ẹ lè fi wọ́n lẹ̀ lómìnira wọn kí wọ́n máa ṣiṣẹ́ sanwó tààrà fún ìjọba mùsùlùmí jésìyà ọjọ́ orí sí ìdájọ́ mélòó ìdájọ́ márùn ètò ìfẹ̀rí àmúwá nípa àwọn ẹni tí a bá mú lójú òkun. sọ̀rọ̀ pé nínú tí Islam sọ pé a lè ṣe fún wa náà nìkan mú wọn lẹ́rú eléyìí tó túmọ̀ sí pé ìmúnilẹ́rú kò kúò nínú òfin jíjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà mi ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú kèfèrí tá mú lójú òkun bẹ́ẹ̀ bá tún bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ bá gbàgbé nínú tá a tún sọ pọ́tọ́ òun náà ní ká ṣe kíni ká pa wọn eléyìí tó túmọ̀ sí pé pípa ẹni tó lẹ́tọ̀ọ́ sí pípa ìdájọ́ yẹn kú ń bẹ̀ títí di ìjọba ìdá àfẹ́yà síbẹ̀ gbogbo tí United Nations kan sọ pé ẹ má pààyàn mọ́ àbí Amnesty International ẹ má pààyàn mọ́ àbí United Nations tó ní àmúnilẹ́rú kò sí má òórùn kìrànà kọjá bẹ́ẹ̀ àwọn ọmọ òfin tí ọlọ́run làwa ń sọ èyí tó pọlọ àwọn èèyàn tí dọ̀tí kúnú ẹ̀ tó èkú tó èkú ti wọ́ bẹ̀rẹ̀ tó eléyìí jẹ́ lóṣù jẹ́ mẹ́rin. bàbá ni wala yuqtalu ahadun ba'da aman lẹ́yìn tá a bá ti fi àwọn kèfèrí tá a mú lójú ogun àbí àsìkò dá ń jagun lọ́wọ́ àfi wọn lọ́kàn balẹ̀ pé a nípa yín afún yín ní ìdánilójú pé yín a nípa burú sẹ́yìn ẹnìkan gbọ́dọ̀ wá pa wọn mọ́ lẹ́yìn rẹ̀ ẹ ti sọ pé ẹ nípa wọn ẹnìkan gbọ́dọ̀ náwó bàjẹ́ sí wọn táwa lẹni tí ó fún wọn ní fàyàbalẹ̀ pa nípa wọn yìí ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí kò bá àjọkùnrin kò bá jẹ́ obìnrin kò bá jẹ́ imam kò bá jẹ́ maamu yẹn kí kò bá jẹ́ lórí pátápátá kò bá jọ kanú àwọn tálákà kọ́lá kò bá jọ ọmọdé gẹ́gẹ́ bá láàyè rẹ̀ ti ṣe ń bọ̀ ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí sáànù àwọn kèfèrí kan bá ti pé àní pààyàn o tó ti lè fún wọn ní ìdánilójú bẹ́ẹ̀ ẹnìkan náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ náwó ọ̀bànújẹ́ sí wọn kò náwó ọ̀bàjẹ́ sí wọn dépò kó tiẹ̀ gbìyànjú àti pa wọn. torí ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam kì í ti dọ̀lá gbọ́jọ́ pọ̀ gà nìkan ló ní ẹ̀tọ́ yìí torí bá nàbí sallallahu alaihi wasallam wọn ni wọ́n yẹ sàá bèbè mẹ́tẹ̀hìn àdánà ọ̀hún ẹni tó kéré jù nínú àwọn mùsùlùmí ó tó láti sáìn irú kọ́ńtrákì bẹ́ẹ̀ táànù wọn bá ti ọ pé ah ẹ̀mẹ́jọ apá wọn tó fún wọn garanti ó ti parí torí tá a bá padà lọ pa wọn lẹ́yìn rẹ̀ kí la ṣe o àjàmbá mi ọlọ́run bá sì ní inna Allaha la yuhibbul kha'inin dájúdájú ọlọ́run bò nífẹ̀ẹ́ àwọn oníjàmbá torí délé ẹja sọ̀ra o ẹ̀mẹ́yẹ àdéhùn la ti tá a yí ẹ̀ ẹ̀mẹ́yẹ mẹ́jẹ̀mú la dá tá a pé ẹ̀mẹ́yẹ yẹn la fi lọ́kànbalẹ̀ tá a padà dalẹ̀ kama dájú pé gbogbo ń dáǹsì ọ̀hún ìmọ̀ àmúkọ́lọ̀ wọn máa fẹ́rẹ̀ yẹn ṣé máa ní kọ́ náwọ́ ẹni tí ọ̀sẹ̀ kọ́lọ̀ wọn bó nífẹ̀ẹ́ o wàlá ẹni ká tó ní làákà òsì náwọ́ ọlọ́dà kò má ti wá lọ́kànnú ẹni tó ní nífẹ̀ẹ́ káwọn náà wá jìnnà sí gbogbo tí ọ̀sọ̀ wa dẹni tó jàǹbá àdéhùn káwọn sọ pé àdéhùn ọlọ́wọ́n bá ní kì í yẹ eléyìí ọ̀rọ̀ àwọn kékeré ni o àdéhùn ọlọ́wọ́n bá ní kì í yẹ ìwọ tí ìwà sọ lọ ọ̀ràn yẹn ní tí wọn bá sàdéhùn kò pé yá iyọ ẹlẹdí iná àmánu ọwọ kò bìlà ọkọ ẹyìn olùwàgbọ òdodo Ọlọ́run ló ń ṣe lọ́rùn àlè lórí pé tẹ ẹ bá jọ dá májẹ̀mú pẹ̀lú èèyàn kẹpẹ wà ọwọ kò ìnà làáhàdà kí àná mẹ kúùlà ẹ àdéhùn torí pé gbogbo àdéhùn tẹ bá ti lọ́rùn bí yín lè rí nínú tí sì máa ń sọ ẹdùnmù náà tó pé òun náà ní kéèyàn sáde nǹkan yẹ ẹ̀yin náà sì máa ń nú àwọn ọ̀rẹ́ yín ẹni tí ẹsẹ ẹlẹba ẹlẹba ẹlẹba ládéhùn láéláé torí pé kò sádéhùn tẹ ẹlẹba ní tí ó pè é torí ẹ ẹ ṣọ́ra fún jàǹbá tọrọ náà bò nífẹ̀ẹ́ sáwọn oníjàǹbá ó ti wá nínú àdìsá anábì Muhammad sallallahu alaihi wa wọn ni yóò ń sọ bùlẹ̀ lọ́gọ́dìrì liwa'un yawmal qiyamah oníjàmbá èèyàn wọn fi àdìá rẹ̀ wọn fi lọ́lẹ̀ fún tọba àtijọ́ gbẹdẹ àlùkìyàmà àdìá oníjàmbá ni o wọn fi lọ́lẹ̀ fún tọba àtijọ́ gbẹdẹ àlùkìyàmà fayokọọlù àwọn mọlẹkọ ọmọ wa sọ pé hàdíhì ọ̀gọ́dọ̀rọ̀tò fúlẹ̀ eléyìí ní jàǹbá tí lágbájá ṣe nígbèsí ayé rẹ̀ ẹ dákun ìdójú ti ní ìwọlójú eléyìí lọ ọjọ́ ọjọ́ pé ọjọ́ ẹ̀sẹ̀ pé tí gbogbo àgbáńlá ayé pátákà fà ẹni àkókò àtẹni gbẹ̀yìn ọmọ wa wù ọ pé bàbá jàǹbá ni o jàǹbá àti jàǹbá àti jàǹbá àti jàǹbá tó gbáyé tètè ní ìjọba dọwọ́ wa bí àwọn àwọn olórí tọ́jú olórí tí wọ́n yọ ń jàǹbá wàláì kó lórí gan inú tó bá yẹn lẹ́rù jù lọ wà yóò wá di lọ́la kìyàmà wọ́n wá gbé ọyọ láàrin àwọn èèyàn kéde kí wọ́n fẹ́ pọ́n lépa àbùkù ńlá tó ti gbogbo àbùkù lọ kí àsíá olórí oníjàǹbá nì ipò yòówù ó lè dì mú nínú jíjó lórí kò bá àjọ lórí orílẹ̀-èdè kò bá jẹ́ alákòóso ìpínlẹ̀ kò bá sì jẹ́ alámòójútó ìjọba àbílẹ̀ kò bá sì jẹ́ ọ̀gá iléeṣẹ́ wọ́n wàá rí àti ààrẹ mọ́lẹ̀ pẹ̀tọ́ àti alágbájá rí o àwọn jàǹbá tó ti tó ṣe ni ẹ̀yin náà sì mà kíkẹ́ tó máa ní kí wọ́n pọ̀ jàǹbá tẹ́lómi ṣe lọ́dún péré gbogbo dàda tó wà nínú kèké ó ti tà. ẹtù wa rí i pé èyí tó ń máa ma ṣe ló tún pọ̀ jù ṣé ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ṣàfojú di sí nítorí pé wọn ò fojú gání ẹ̀ wọ́n máa pariwo pé jàǹbá tó ṣe ni jàǹbá tó ṣe ni jàǹbá tó ṣe ni tí ẹ bá àbí ọba bẹ́ẹ̀ làwọn lọ́balọ́ba yẹn tẹ kó ṣe jàmbá fún lágbájá ó ṣe jàmbá fún sàmẹ̀dì ó ṣe jàmbá fún dóòlà ọ̀nà àwọn olùfẹ́ gbé gbàǹjọ́ gbẹ̀dẹ̀ àkùrẹ́yàm àwọn baálẹ̀ baálẹ̀ jàmbá fún lágbájá jàmbá fún sàmẹ̀dì wọn àpà ń pọ̀ ọ̀rọ̀ lẹ́dí wọn náà lọ ta lẹ̀ fẹ́ni kíní wọn náà lọ tún ta fẹ́ni kẹjọ látòrí èèyàn kíní lórí èèyàn kẹjọ ọwá ní ọ̀npọ̀lá ní tá ń lọ lóòfù ó lè gbọ́dọ̀ ṣe gbowó lọ́dún ìkó lásán wọn lọ́wọ́ àtẹlẹ fà kó síbi tí òtún dé báyìí ni wọn tà fún yẹn mẹ́jọ yóò sì máa wòran bí wọn bá lura wọn ẹnitọba ẹnitọba kì í lápá òní kò borí wọn mọ wá pè wọn jọ gbé ní alùpùpù yẹn àwọn kò bàbá ń jà ń bá eré bẹ́ẹ̀ náà nìwọ náà bá lè lé àwọn èèyàn méjì ò lè jà kọ ọdá láre láre kọ ọdẹ lẹ́bi lẹ́bi bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àfi kọjá kọ jàǹbá ẹni tó bá móbì wá obì tó kóńgbà bẹ́ẹ̀ ni ó ti jàre sí tọ́ba lọ móbì pínrín sí kan wá ẹ̀bí tó jẹ lọ kọ̀wé sí òun ọgbà kíákíá dhl nǹkan àwọn bàbá ń jàǹbá nìyẹn tó nítorí délé ìwọ náà lọ sọ fún wa ó ní Allah bọ́rọ̀ ìbá ti court wàá jẹ́rìí fún wa nítorí ká ọ̀rọ̀ tó ti kójú ẹ ló ti tẹ́lẹ̀ mádàmú mo sì di kóòtù wọ́n ti wá gbé nǹkan rí gidi fún ọ ọ̀sọ́sẹ́nu ọ̀sẹ̀nu kálú fún àwọn dé kóòtù ọwọ́ ajẹ́rìí takò ẹni tó ọlọ́jẹ́rìí fún kí ló ṣe yẹn jàǹbá nìyẹn tó bá dijọ́ gbé ndàlù kìyàmà wàá gbà torí ẹ̀ inna Allaha la yuhibbul kha'inin bò nífẹ̀ẹ́ sáwọn jàǹbá o ọlọ́wọ́ nífẹ̀ẹ́ sáwọn jàǹbá o wọ́n ti gbégbá igi wá báwọn fẹ́ yàwó bàbá ti fọwọ́ sí i wọ́n sì ti dájọ́ ọmọ bá rọra múra ẹjáde rè gbòòrò bàbá olówó kan bá ń bọ̀ láti kù ọba rí tọkọjá pé masha Allah masha Allah èèyàn ló ti dá a báyìí rọra wáìnì glass ó tún wò dáadáa bó ń lọ ká fún ọ líìpù abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ oní àbá ti tẹ̀lé wọn wọ́n gbé lífì ọ̀ràn ìyẹn ti bẹ̀rẹ̀ sọ fún pé ah, àwọn ọ̀fẹ́ o ó ti lọ́kọ̀ ọkọ̀ wo kí ni ìdálẹ́ni náà kékeré ń ṣe tẹ́ ẹ wọ́n ti pè kí ni iṣẹ́ tó tiẹ̀ ló ń ṣe gan-an <laughs> ẹ̀wọ̀n tóbi tí wọ́n ti rò bẹ́ẹ̀ bàbá yóò ti gbọ́ ọ lọ́wọ́ ẹ̀yẹ ẹ̀yẹ wọ́n kàn rọra kọ́kọ́ sọ ọ́ ìdí five five naira àbí fifty fifty naira wọ́n sọ sí ẹ̀wọ̀n ìdí kan ìlú lọ́jọ́ five thousand wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ títí lẹ́kùn mọ́kàn nǹkan àbọ̀ ló wọ́n bá gbà á owó yìí mà bọ́ọ̀lẹ̀ náà bọ́lá fún owó bọ́ọ̀lẹ̀ báwo tó dábàá gbà wọ́n yà èmi nìkan ah bàbá mi ti ní mọ́mọ́ gbowó lọ́dún yẹn wọ́n ti sọ kejì ti bàbá rẹ o ti bàbá rẹ àti màmá rẹ nù kọlọ̀ fún ọ bàbá délé yẹn màá fẹ́ ọ màá gbé ọ lọ sí pé kó láwọn gbé ó kú local lọ́wọ́ adìgí ni international tó <laughs> lọ́mọ bá ti kó yí òkú ara wọ́n ti dájọ́ ìyàwó fa náà bá tọ́ lọ́wọ́ àwọn èèyàn bá bá mi ọ̀dà lẹ̀ rí mo fi jàmbá kò nítorí tèmi bàjẹ́ lọ́wọ́ pé bàbá sẹ́gbẹ́ kan iyọ̀ bọ́dú bọ́dú fifty fifty naira táwí ọkọ mẹ́fà lé bàbá lọ èèlò gánà thirty thousand gbogbo nǹkan ọba dàrú atẹ́gùn ọba gbé gbogbo pépà ẹnìtẹ́ ìsọ̀kójọba ẹni wọ́n sì yàrá ọba kó gbogbo ẹ lọ máa ń gbogbo ẹnu náà láì sọ máa ń ọ̀rẹ́ tóbi kápọ̀ bẹ́ẹ̀ bọ̀ ó rí fẹ́ẹ́ èmi mo fi dán lójú lọ́ba di pé nígbà tí ọmọ tí wá dé pé bàbá mo ní kí n tún wá iye yín níbi tá a palẹ̀ mọ́ dé pé pẹ̀lú ògbó náà jọ̀rùn ẹ dákun ẹ mẹ́jọ yẹ ọjọ́ ìwú gan-an kí lọ kí lọ sọ gan-an tí ó dùn lẹ́nu ẹ ẹ wọ́n ti pé náà ni màrúfà tuntun mọ́ fẹ́fẹ́ náà má kí n tún bá gbọ́ lẹ́nu ẹ máa tó lọ́ba ni pé wọ́n ti gbé ọmọ wọ́n ti fẹ́ lónìí àìmọye irú ẹ̀ ti ṣẹlẹ̀ pé á ah, abẹ́ sàtìtì san díẹ̀ ló ká lọ fi fún ọmọ olódìyún subhanallah ẹ sọ̀rọ̀ àfúnjà mọ́ inna Allaha la yuhibbul kha'inin ọlọ́run bò nífẹ̀ẹ́ sáwọn jàǹbá ẹnu yìí ti kù ìgbésọ̀ ẹni báyìí iná ẹ̀kọ́ jẹ lè máàmù fún yín wọ́n ti gbà sí lè máàmù ọjọ́ ti pẹ́ wọ́n á ní ẹni báyìí ó kójú òṣùwọ̀n ọ̀kájú ẹ̀ tẹ́ máa fi jẹ inṣọ́lọ́ yọ̀dà tó ògùn wọn ti gbé tó inṣọ́lọ́ kámárì jíjọ́ dúró ǹjẹ́ ojú ma kọ̀tún la nana ni kíni ẹni tí ọ̀ka gan le jẹ́ kó sáà ti ma bá tí a ké <laughs> o sì tún mówó wá ó tún fobi sí ó tún fọ tíì sínáàpù kó fi kún un ẹ dákun yẹn ọjà lè máa ló kó obì kan mẹ ọjọ́ bá jẹ lè máa mú ó ti gbé sínáàpù lọ tó <laughs> wọ́n á ní nígbà tó ti fi sínáàpù kún tiẹ̀ kọ́lá bọ́ wájú òkúrùn jàre ẹni ò ní àmì ṣé ẹ̀gbọ́n kan mọ̀ ìyẹn ni pé <laughs> tó bá kírun ó ṣe ṣe kẹ́ni ọ̀lẹ̀ mọ́ ni wọ́n á ní ẹni ò ní lẹ̀ mọ́ ó ní àmì ọmọ pé tó ju ẹni lọ lẹ̀ mọ́ lórí. so eléyẹn gbogbo àwọn jàǹbá yẹn lóríṣiríṣi ẹ jìnnà sí turúkọ lọ́wọ́ bá wọn kọ́ kò nífẹ̀ẹ́ sáwọn jàǹbá wọn ó sì fi àṣìá rẹ̀ wọn fi lọ́lẹ̀ sọ́gbìn dàlùkìyàmù jàǹbá alágbájá rè ọlọ́dà kùsànù àwa o lọ́jà àjọkànnú ẹni tó dúró tì o lọ́dọ̀ gbìn dàlùkìyàmù ẹgbẹ́ nu àdúrà àwọn ẹni rí wala tukhzina yawmal qiyamati innaka la tukhliful mi'ad ọlọ́dà kọ́mọ́ dojú ti wá jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àdúrà yẹn ọ afẹ́ kọ́lọ̀ dojú ti ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà mẹ́sẹ̀ tí ó fi dojú ti ọ̀tọ́ra nínú tí máa fi dojú ti yẹn ní kọ́ ọjọ́ torí ẹ̀ ó lè jẹ́ bó ṣe jẹ́ mẹ́ẹ̀. wala yukhfaru lahum bi'ahdin àdéhùn tó abájọ ní májẹ̀mú tó adjọ dá pẹ̀lú àwọn kèfèrí tabajọ ní májẹ̀mú pẹ̀lú wọn àgbọ́dọ̀ yẹ àgbọ́dọ̀ yẹ tó ti pé kèfèrí tá à ń bàjá ni wọn ṣùgbọ́n ẹ̀yin lẹ finú fẹ́ dọ̀ lẹ lọ bá wọn dá májẹ̀mú tẹ́ bá ti bá wọn dá májẹ̀mú tàì dá májẹ̀mú pínrín ẹ gbọ́dọ̀ ni ẹ yẹ. lẹ́yìn rẹ̀ afa wa ń fi yé wa o gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé téèyàn bá lọ jagun èèyàn tó gbọ́dọ̀ sórí òun pé òtórógun eléyìí ogun Islam ni o kìí kàn ṣe pé gbogbo ọ̀tá ọ̀tá náà ni ẹ sá máa pa wọ́n ẹ má ṣe ọmọ wọn kù ẹ má ṣe ìyàwó wọn kù àà o àfa ni wala yuqtalu nisaa a ò gbọ́dọ̀ pa àwọn obìnrin àwọn kèfèrí tá à ń bájà o àwọn obìnrin wọn a gbọ́dọ̀ pa wọn o torí pé kí làwọn obìnrin wọ́n fi bíyàn àtàwọn ọmọ wẹ́wẹ́ wọn a gbọ́dọ̀ pa wọn o lópin ìgbà tó bá ti pé wọ́n fọwọ́ síbi tọ́wọ́ gbé àwọn náà lọ kó mọ́kádà káwọn náà pé a nítorí bá jọ gbà lájọ fún un pípa ni o mo rò pé yé kó ọmọ lọ sanra rẹ jẹjẹrẹ mo kí láyè sí i gẹ́gẹ́ bọ́kùnrin ṣe ń wọ sọ́jà bẹ́ẹ̀ làwọn obìnrin náà ń wọ sọ́jà kọ́dà gan gbogbo gutẹ́rì táwọn òyìnbó yẹn lọ jà tí wọ́n bá mú ọkùnrin méjì wọ́n sì mú obìnrin kan nínú àwọn sọ́jà wọn. wọ́n ń bẹ́ẹ̀ náà tún wa bàálù òru wọ́n bẹ́ẹ̀ náà tún wa táǹkà wọ́n bẹ̀rù àwọn tí ń yìnbọn atílárì wọ́n sì ń bẹ̀rù gbogbo division ẹ ọ̀rọ̀ kópin lélẹ́yìn mẹ́jẹ̀ ń pa à ọ̀fẹ́ kọ́ ọ̀ ó tètè ọ̀ tòǹdòrò ẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó bá yẹ kí wọ́n bá gbé nǹkan jà ìwọ náà gbé jẹ wọ́n lọ sí bí hàn yàtọ̀ sáwọn ọmọ kéékèèké yẹ ẹ́ tani sọ̀bí nínú òfin ṣẹ̀ríà sọ̀bí yìí lẹni tó jẹ́ pé kò ti bàlágà ẹni tó ti bàlágà tábà fẹ́ sí lọ́dún òun náà lọmọ tí ó ti pọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó wá ṣẹlẹ̀ pé ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́tàlá àwọn náà ń jagun pípa lọ́pàá ọ̀ torí ìdí ọba ti fẹ́ fi sóúnjẹ alẹ́ olùfẹ́ sóúnjẹ ọ̀sán torí di eléyìí ẹ ti máa ń kí ogun ayé ìsìn gbogbo káàtà pé kéèyàn dàgbà lọ títí lọ́dọ̀ àwọn kèfèrí torí pé tírénìn àti àwọn nǹkan ogun tí wọ́n lò ọmọdé kékeré ó lè jẹ́ kó lọ gba gbogbo olùkà tó kọ́ gbogbo bẹ̀ yọkàn wà nù bàálù ni wọn máa tẹ gbogbo ilé wọn máa tẹ bọ́tìnì pàpàpàpà ó sì máa da àwọn àkàrà burúkú lẹ̀ tó nítorí àwọn kọjọ́ máa ta yẹ ní pa àti pa bá ti gbé nǹkan àjà àmọ́ ò gbé nǹkan àjà obìnrin ni ò gbé nǹkan ọgbọ́dọ̀ dúró eléyìí jẹ́ pèsè jẹ́ mẹ́rin ìdí dàsí fi nípa àwọn obìnrin àti àwọn ọmọdé òun náà ni tó wá nínú àdìsí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú sahih al-imam Muslim àtàwọn tírà mi wọn àbí kọ̀ fún wa láti pa àwọn obìnrin ó ti kọ̀ fún wa láti pa àwọn ọmọdé agbára wo gan ni ń bẹ fún ọ tó o fẹ́ máa fi ṣe fáàrí nígbà tó sọ pé èèyàn mẹ́ta lọ pa lójú ogun gbó wọn rí obìnrin gbogbo wọn nà ó à ṣe eléyìí túmọ̀ sí pé ọlágbára àbí aláìmẹ̀ẹ́dì kan báwọn ọmọ wẹ́wẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ pa tí wọ́n ń jà ní wọ́n já kódà wọn kàn rí wọn níbi tí wọ́n ti ń ṣe wọ́n ti fi wọ́n ti kọrin tí wọ́n ṣe tí wọ́n ń ṣeré láàrin ara wọn pé ẹkùn mẹ́ẹ̀ran wọ́n ti ń ṣẹkùn mẹ́ẹ̀ran ọ́ kọ̀tà fún wọn ní gbogbo ni subhanahu táwọn eléyìí ni wọn ní kọ pa kílẹ̀ tẹ wọn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́ọ̀ kọ̀tọ̀ ẹ wá wò ó sáǹbá ń bá kékeré jà kọ̀tọ́ ká pa àwọn ọmọ wọn kọ̀tọ́ ká pa àwọn obìnrin wọn tí awọ̀ bá wá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí kọ́ tọ́tọ́ ká máa pa àwọn ọmọ ẹni tí awọ̀ jọ ṣẹlẹ̀ láàrin wa pẹ̀lú wọn tọ́tọ́ àbí ọ̀tọ̀ kọ̀tọ́ rárá torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ ike ká nawọ́ bàjẹ́ táwọn ọmọ wẹ́wẹ́ wọn ìbá àjọ máa mùsùlùmí wọn ìbá àjọ máa kébèrè ẹ̀wọ̀n nísìnyí láwọn agbọ̀n bìkan láwọn ilẹ̀ lárúbáwá wàhálà ń ṣẹlẹ̀ ọmọdé kékeré kan ni wọ́n ti pupa ní Syria ọmọdé kékeré Syria tó jẹ́ lu mùsùlùmí òwò torí àga àjọba yìí àfẹ́kọ́ bọ́ ara dá àwọn ènìyàn kéèyàn náà tún gbẹ́sìn yìí ṣé Islam náà ló ní káwọn èèyàn jáde bá àpò lórí má nígbà tí bá ti dáwọ́ lé ẹ kúkú máa fi tí ọ̀tá sí Islam náà farama Islam ọ̀ farama nítorí pé gbàtẹ́ bá dáwọ́lé aburú tí ó bí ńgbà mí ó lè pọ̀ ju iṣẹ́ fẹ́ lé dànù lọ. torí ẹ ẹ gbọ́dọ̀ sí púpọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ ẹ sì gbọ́dọ̀ sí púpọ̀ àwọn obìnrin torí àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tẹ́bá wa mú àwọn ọmọ wẹ́wẹ́ àwọn kèfèrí ńkọ́ àtàwọn obìnrin wọn báwo lẹ́ ti ṣe wọn bákan mẹ́ta ni àwọn obìnrin àwọn kèfèrí àtàwọn ọmọ àwọn kèfèrí tẹ́ bá kú wọn lójú oorun bákan mẹ́ta ni alákòókò alẹsẹ pa kẹsọ wọn dẹrú tẹ́ bá sọ wọn dẹrú irú wọn làá máa pín fáwọn jagunjagun ẹ pín àwọn ọmọ wẹ́wẹ́ ẹ pín àwọn obìnrin fáwọn jagunjagun obìnrin tó bá ti kàn án nu wọn ẹ̀tọ́ ni fún ọ láti máa bá a lò ọmọ wọn náà tó bá kàn tó bá jẹ́ ọmọbìnrin ọ̀tọ́jú rẹ̀ sí ìdàgbà tó súnmọ́ tó bá lò tiẹ̀ ni tó bá sì jẹ́ ọmọkùnrin ẹrú rẹ̀ ni ọmọ bọ́ ṣiṣẹ́ ọba àmọ́ bọ́ dáko ọba àmọ́ bọ́ lági àkọ́kọ́ nù ẹlẹ́kejì òun náà ni alẹ́ẹ̀kì o lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn lẹ́ẹ̀kan náà ẹ má ti pín wọn fọ kọ bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn ẹ má lọ́rùn olórí àwọn mùsùlùmí lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn wa ẹ máa lọ ẹ dòmìnira yẹ bá nàbí sallallahu alaihi wa sallam wọn ti tètè fáwọn ará Mẹ́kà lẹ́yìn tá nàbí sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ti fún níṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà lẹ́yìn tá ti dílé ànábì kúrò ní Mẹ́kà fún bí ọdún mẹ́wàá ànábì ni má tó kún ẹlẹ́yìn alùpọ̀dún mẹ́wàá gbàtẹ́ wa lé alùpọ̀dún mẹ́wàá ó tún wá padà dé ó tún wá sẹ́gun yín báyìí nígbà tó wá dé tagbára tagbára wọn á ní kí lẹ́ rò pé màá sì fún yín lónìí ẹ̀rọ kẹ́yìn náà sì máa ah, rere nì ah, rere nì ìgbà yín èsù àṣetánì lọ́fẹ́ kójú aláàrẹ̀ hmm? ṣètánì máa ba nǹkan jẹ́ wọn náà bá ní mọ̀gbà tó fi ọ̀dà kú polisi bẹ́ẹ̀ làwọn ará mọ́kà pátá náà bìbí wọn fi kí lẹ́ẹ̀rù tó máa ti fún wọn ní ọ̀yọ̀ rere ni ọkùnrin kẹrì ọmọ ìyá wa ní alákùnrin wọ́pùnà ọ̀hìn kẹrì bàbá rẹ̀ náà ọmọ ìyá wa ní ẹni àpọ́nlé anábìbá ni ẹ̀dùn hàbù fa antum mutlaqa ẹ máa lọ ẹ dòmìnira lónìí subhanahu bẹ́ẹ̀ ni islam ẹ̀sùn náà tí òpè ti islam yìí ẹ̀sùn náà tí òpè ti islam yìí bí jọ́sí sọ̀dám hussein tọ̀gbà kuwait ó àwọn èèyàn ó fi dáná mú wọn pàpè. ń bo làwọn ẹ̀kọ́ tànà lè fọ wá wá. torí ẹ̀ eléyìí jẹ́ tútúlẹ̀ ẹ lè tún wọn lẹ̀ kó wọn lọ wọn àbí àlùmùsàdẹ́ ẹ lè tún wọn gba àbí káwọn rárá wọn padà bí àwọn ìyàwó yín ni àwọn ọmọ yín ni o tẹ́ ẹ bá tú gbogbo mùsùlùmí ti ń bẹ lọ́wọ́ yín lẹ̀ gbogbo wọn lásọ̀dẹ̀ rú tòsẹ́mi kó àkẹ́fẹ́ rí ó tún wọn lẹ̀ bí àti bá tún wọn lẹ̀ ẹnìkan wà sí ẹ ń sọ̀rọ̀ ogun ẹ wá láwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ kí ló gbóbìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ lọ sójú ogun nígbà tó gun bá tẹ̀lé dábì ipá rí wọn kó lẹ́rùgùn àbí lẹ́yìn gbàtà bá borí àwọn ọkọ wọn láwa lọ kó wọn lù wọn bí rárá o ojú ogun náà láti kó wọn torí tó máa ń ṣẹlẹ̀ ní pé tẹ́ máa lọ jagun àwọn kèfèrí wọn máa mú àwọn ìyàwó wọn lẹ́yìn ló kó àwọn ọmọ wọn lẹ́yìn nítorí pé rírí ìyàwó àti ọmọ lẹ́yìn lójúkun yóò jẹ́ kí ọkọ kọjá arábúrábú láti má fẹ́ kú ìgbésòrí tó ń bá lọ kú àwọn ìyàwó òun yọ̀ọ̀mọ̀ ẹ̀dí tẹni ẹlẹ́ni àwọn ọmọ òun ọ̀rọ̀ ẹ̀dí ohun àmúṣẹrú á òun jẹ́ gbà àwọn òní gbà pé wọ́n ti fi jà wọ́n lójú òun yìí wọn mọ kó yàwó lọ́wọ́ kó ọmọ lọ́wọ́ kó lè bá àti wọn lákì ìdínà sábì sọ pé ìyàwó wọn dá a bá kú àwọn ọmọ wọn dá a bá kú bá ti tètè wọn lọ kéde pẹ́ lọ tẹ̀ kó wọn lù wọn wọn ti tẹ̀lé wọn wá. yẹ́bẹ̀ sẹ́rí ní ogun ọ̀hún igi àwọn obìnrin wọn tẹ̀lé àwọn kìtìrí wá láti mákìkà torí pé àwọn náà fẹ́ kó tójú àwọn kóòlù àwọn ọkọ àwọn ó sì lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n pọ́kọ́ ẹlòmíì wọn kọ́kọ́ rẹ̀ lógun bàdà lọ́wọ́ àwọn mùsùlùmí tó ti kọ́ mú ọkọ àwọn lẹ́rùgùn àbí bàbá àwọn lẹ́rùgùn àbọ̀mọ àwọn lẹ́rùgùn àwọn fẹ́ẹ́ rí bí àwọn ọkọ àwọn òṣìṣẹ wọn àwọn ọmọ ṣe wọn lákin rẹ lójú ogun yẹn àwọn obìnrin ọmọ kéwì ní mẹ́sàn mẹ́wàá láti fi mú kí àwọn ọkọ wọn wọn jagun tó wọn jagun tó sì wọn mọ gbà láti jẹ ní sí àwọn mùsùlùmí ògùn yìí. wọ́n lè lómi tó máa sọ fọ́kọ rẹ̀ pé tọ́ọ̀ tí ọba ti yọ́nú sí kí n di omi olómi tí wọ́n máa mú mi lọ àjẹpẹ́ lónìí kọ́ ọmọdé àtẹ̀kù. bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn ọkùnrin jẹ́nẹ́rálì ó wú tí wọ́n ti tóbi lọ. kódà àwọn ẹni tí ń jẹ lẹ́dẹ̀ tọ́ba dé so náà tó wú bá mú ó lè da gbogbo lérú. wàá pàtàkì dáyé fóònù ọkàn rí síyàwó rẹ̀ ń gba kọ́ọ̀lù nísìnyí rẹ́rìn nísìnyí rẹ́rìn ẹ sáwó fóònù yẹn lẹ́yìn tó gba kọ́ọ̀lù náà sáwó fóònù yẹn àá tẹ́lẹ̀ mi mo ní fóònù mi à tẹ́lẹ̀ mi ti lọ́kọ rẹ mú fóònù wa nígbà tó mú fóònù wa lọ bá rí kó jẹ́ strange number àdàmàdì number àmẹ́ni tó ní àbí unknown caller wọ́n gbé nọ́mbà pamọ́ pé ìyàwó ń dáràn àbí ọ̀daràn ok ẹ bàbá mi bàbá rẹ lẹ wọn jọ ń sọ̀rọ̀ bá lẹ jọ ń dọwọ ẹkẹ lọ rẹ́rìn báyẹn <laughs> ilé òkúrò àbí onígbóná yóò gbóná àwọn ọkùnrin owó ń bẹ lára wọn owó títì ń bẹ lára wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó tóbi lọ ní àtẹ̀yìn bá ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà tó ṣe pé àmọ́ tó tó wọn fi ìyàwó wọn sàlejò tí wọ́n bá gbádùn nígbà tí ìyàwó bá ń sọ fún ọ pé tí wọn bá fi lè pa ọ lónìí ó ti tẹ̀lé ẹlẹ́nu ṣé egun burúkú kan ò ní yọ ọtí ọlápá pé tó bá jọ gbà lájọ fún lónìí mí ní kú. tó eléyìí lọ́ba náà fún ọ kó àwọn ìyàwó rẹ lẹ́yìn. àwọn mùsùlùmí náà nígbà mi lójú ogun àwọn náà máa kó àwọn ìyàwó wọn lẹ́yìn. ṣùgbọ́n sẹ́yìn tí wọ́n ò ní rí pé wọ́n máa tọ́jú ẹni tí wọ́n bá eléyìí máa ó máa ń ṣẹlẹ̀ láwọn ojú tọ wáyé jẹjẹ nnabó ọdúnlọrọ ọbẹ àwọn ẹsẹkẹsẹkẹ tí wọn bẹ láyé tí wọn ti ń tẹsí nínú àwọn Yahudi nítorí máa wọn àyè ẹsìn tí wọn nù wọn ṣe mọtíláṣí sọwọ máa tó tí wọn bẹ níbi tí wọn ti ń tẹsí àbá ọ̀kan nínú àwọn nàfọ́ara tọ́jú ẹsẹ̀ tìbẹ̀rẹ̀ ti mẹ́nu kàníta wọn tọ́ọ̀tì wọn yahudi ti mẹ́nu sinagogu nàfọ́ara ti mẹ́nu tọ́ọ̀tì ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n tẹ̀sí pé ẹ̀sìn tí wọ́n ti fi sẹ́sì tẹ̀sí pé ọ̀nà tí wọ́n ń tọ̀ kì í tọ́ ọ̀nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn sẹ́wọ̀n káwọn ògbé nǹkan ìjà kò dojú ìjà kọ́ ẹ̀fì wọn lẹ̀ fi jẹba wọn. wal-ahbar bákan náà àwọn olùmọ̀ àwọn onímímà nínú àwọn Yahudi àwọn àfa wọn táwọn ń pè ní akọmad lónìí akọmad ni wọn ń pè wọn lónìí bẹ́ẹ̀ làwọn lárúbáwá náà bá wọn pè wọn tó àwọn ahbar nù àwọn olùmọ̀ wọn nù táyì tí wọn gbàtí wọn náà lọ rẹgẹdẹ àdìrúnmú tó náà lọ sálálù àwọn ilé wọn kọ ní àkọọmáà tó bá ń bẹ ní àyè ìjọsìn wọn àbí ibi títí ń ṣèwádìí rẹ tí ò kópa nínú ogun àti ilẹ̀ ìjẹba ẹgbẹ̀rún kọ̀ọ̀kan. lópin ìgbà táwọn náà bá ti gbé nǹkan àjà ṣùgbọ́n tí wọ́n bá ti lè gbé nǹkan àjà gbogbo wọn pátá kò pàdé ara wọn tẹ́lẹ̀ jẹ́ gbòdìdì jẹ́ ẹ̀la ẹ̀yìnkọ́dínlù àyàfi tí wọ́n bá gbé nǹkan àjà wọn tẹ̀síntẹ̀sí gbé nǹkan àjà àbá àwọn gbé nǹkan àjà gbogbo wọn pátá láti lè gbà pọ̀. وكذلك المرأة تقتل إذا قاتلت بين لبنان أقبلنا أقبج أقع تنا بقين كذا tọba gbé nǹkan dẹ̀ kò síyàtọ̀ láàrin ìyàtọ̀ kò nítorí kó ajọ kó mi lọ́pọ̀ nítorí kó owó kó mi yẹ bọ́ọ̀lù tọba gbé nǹkan dẹ̀ nígbà tí nà ń lọ àmọ́ tọba gbé nǹkan dẹ̀ lọ́wọ́ nígbà tí nà ń lọ kò sì gbèrò láti fi láti fi sìn yẹn lọ́sẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pa ọkàn gbé lọ́wọ́ ni kó láti wá ti fẹ́ mà lójú wa ní sẹ́ni tí gbogbo ọ̀tá ló má dànù lórí wa mọ̀ pé ìmọ̀ yìí ó ti di wa lò lójú wa ní sẹ́ni tí ẹnu gbọ́n láti pa lọ́nà tí ọ̀tọ̀ òfin jáde nù rẹ̀ rárá. ó gbé ma lọ́wọ́ àti ó gbé wa gbé fún wa pàdé. tọ́ ìjà ń lọ lọ́wọ́ obìnrin wa ń sọ òkò ń sọ wá lóko ẹ̀yin lẹ́ kọ́kọ́ ọmọ ẹ̀yin lẹ́ kí wọ́n dábàá kí lọ́ọ́ fi òkè pààyàn láti má kúrò níbẹ̀. ìgbà tí èsì ti pé nǹkan àjà ìní ń sọ yín ẹ má pa o àbí kílẹ̀ fi kẹ́kẹ́ ni tí wọ́n kọ́kọ́ ìlú ti gan náà rí kọ́mọ pàtẹ́wọ́ pé thank you sẹ́fẹ̀ <laughs> púpọ̀ ní ṣe bẹ́ẹ̀ tó ọjà tó ti jẹ́ mẹ́rin. eléyìí olùdíjọ́ jẹ mọ́ pípa àwọn obìnrin lójú omi táwọn bá kópa ń bẹ̀ pàdé sẹ́ni tó kéré jù nínú àwọn mùsùlùmí tó bá fún àwọn kèfèrí ní ìfiniláyàbalẹ̀ agbawọlé wọ̀yẹ̀dúró àmánú adínàl mùsùlùmí ẹni tó kéré jù nípò nínú àwọn mùsùlùmí tó bá ní òun fún àwọn kèfèrí ní ìfàyàbalẹ̀ fún ànípa wọn á mọ̀ọ́rọ̀ rẹ̀ sẹ́ àbọ̀dọ̀ fọ́ hàn. talẹni náà ta ló kéré jù náà mọ wọn lò lẹni tó ti pé tí ọba ti ń jókòó àná lè fi ìjọba tó máa bọrọ lọ ẹnìkó láwùjọ àwọn àbẹ àtúpàdé ń bẹ lágbógbá yìí gbogbo yín kẹ o nígbà tó yà àgbo yẹn ti lù wọn àná alágbájọ òsì dé ẹjọ ẹ máa bá padà sùn tó yẹn ni kété ọba wa kò fẹ́ ẹ ọkàn wa ọkàn wa ẹ ọwọ́ amóorumága ni wíwá àtàwá rẹ dọ́gba ẹ̀ma bá padà sójà rẹ kọ́lá wọn tún kó sẹ́ni bá ẹ̀ma bá padà sójà rẹ wọn lò lẹ́ni tó ti pété ọba wá ẹnì kan ní dúró di tó bá ti tún wá gan náà oníkọ̀rọ̀ lọ ọwọ́ amóorumága ni ọlọ́run náà lọ́jà gbogbo yẹn bá ìmbẹ́nu àwọn ẹ̀yẹ tí ọba wá wọn ni ẹ̀dúró ẹ̀dúró nígbà tí wọ́n ti sọ pé àwọn ìwà ẹ̀dúró subhanallah ah ọlọ́dàkú ṣàánú wa láyé ṣàánú wa lọ́sẹ̀ yá má jẹ́ kó kú ilé ayé yọ sàn ọ̀dẹ̀ ìtumọ̀ sí pé tó bá fi kó dúró di ọ̀dọ̀ ajá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ́ọ̀ba àdáwò ni wọ́n ni ẹ̀dúró wọ́n ni wọ́n bá dé kódà tí wọ́n bá dé gàdá tó ẹja sọ ọdún jọ́nu subhanallah tí wọn bá sọlọ tí wọn bá sọ bọ tí wọn bá ti sọlé ẹ ti sọ̀rọ̀ ẹnìkan sì wà títí pé tí wọn bá ní kọ wá tí wọn lọ burú mẹ ẹjẹ máa bọrọ lọ sí ara tí gbogbo yẹn bá ń dámọ̀ràn tó ń dámọ̀ràn tó náà bá náwó gbogbo yẹn kàn máa wọ bí ìgbà tó ti pé igi ìrèké dúró ni wọn ò ní kó àwọn ọ̀rọ̀ wẹ̀ mọ lọ́rọ̀ sọ pé ẹ máa bọ́rọ̀ sójà rẹ̀ wọ́n nírú àwọn eléyìn ẹ wo bó ti ṣe yẹpẹrẹ tó tọ́ba ni mo fún àwọn kẹfẹ́rí agbọn bíi mo fún wọn lọ́kàn balẹ̀ fún àníkọ́ ọkàn wọn ẹnìkan gbọ́dọ̀ fọ́ ọkàn wọn subhanallah náà lànà bí sùgbọ́n àdìsẹ́lẹ̀ ń sọ́nà àdìsẹ́ wọ́yẹ sàá bẹ́ẹ̀ ní nàdìhìn adẹ́nà ẹni tó kéré jù lọ yẹpẹrẹ jù láàrin àwọn tọ́ba fi lè fa àwọn kaláyà balẹ̀ gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú ìjókòó ọlọ́run bá wọn. gbogbo mùsùlùmí kọ alẹ́ tuntun yẹ tẹ̀lé ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí yẹ kó kọjá pé tó gbìyànjú náà ní gbogbo wọn náà sẹ́yìn a ní kọ́ọ̀kan yẹn àti gbọ́dọ̀ kọ́ọ̀kan wọn. bọ̀kẹ́dẹ́ alikẹ́lẹ́mọ́rọ̀ kódà kó ti ikú ń fa àwọn kaláyà balẹ̀ nínú àwọn kẹfẹ́rẹ́ pé a ní kọ́ọ̀kan yẹn gbogbo mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ kọ́ọ̀kan wọn ẹ gbọ́dọ̀ sọ fún mímì fún mímì báwo ẹ fún ebe yàn lónà ìgbà tó ti sọ fún àní fọkàn wọn àbọ̀dọ̀ fọkàn wọn wọ́n sọ bí kọ́dà ọmọdé ọmọdé kékeré tó bá ní àwọn kékeré tó wà bí àní fọkàn wọn àbọ̀dọ̀ fọkàn wọn tẹ̀lé Islam ọ̀dà púpọ̀ ọ̀pọ̀ gbogbo èèyàn lé ó tilẹ̀ jẹ́ pé èèyàn lè tàbí sọ́mọ ayá rẹ̀ yàn Islam kọ́ ọ̀pọ̀ gbogbo èèyàn lé. tọmọdé kékeré bá wá ní òun fún wọn garanti bá ní fọwọ́ kàn wọ́n o á gbà wọlé lópin ìgbà tí aṣíwájú àwọn mùsùlùmí tí ọba takò tọmọdé yẹn tẹmọ kọmọdé lò tasiwaju àwọn mùsùlùmí ọba takò àgbà wọlé àmọ́ tó bá takò àdìgbà wọlé lẹ́yìn ìdàgbàsọ ọ̀rọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ yìí. Yorùbá bá ti máa fún èrè ogun ìlànà ìlẹ̀ nígbà ọlọ́run fún wa lọ́pẹ́ òkè mẹ́rin wa. Wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi dáhùn gbọ́ yé wa o. Kó ti láwùjọ àti kọ́mọ ah, ti lè bàrẹ̀ lọ. Sọ́nà tó lọ́kùn fún Hàmdù. Ẹ̀jẹ̀ lọ́lẹ́ lẹ́ẹ̀ Thank you pẹ̀lú ọ̀rọ̀ ìgbà olórí ìlú pàtàkì tó ti rà bọ̀. ṣé ní àṣìkò tí ìjọ olórí kan náà ní àbí ó lè jẹ́ ṣé ó lè jẹ́ ọdún kan. tòkòtò ọjọ́ tá a wá ní ní náà wá ní pé òbí tó ní pàtàkì ẹ̀mọ́ bá ìyá ìgbà kọ́ńtì ìjẹ́mọ̀ ẹ̀rọ tó wà nínú yẹn wọ́n bá ìyá ìgbà wọ́n ti wá sí nínú yẹn kí ni ọ̀rọ̀ òṣèré òṣèré wọ́n máa wọ́n kàtàkùn lẹ́nu àwọn ọ̀dọ́rọ̀ àwọn àmúta. Alhamdulillah, àkọ́ni pé ìbéèrè òbí ìtẹ̀lẹ̀ ó rí bàtà bàtà rẹ̀. Ó rí bàtà bàtà rẹ̀. Torí pé ní ìsìn, àgbà ìpè tí ò bá tó lórí tọ́jú lórí fún gbogbo òṣèlú lápapọ̀. Ṣé olórí orílẹ̀-èdè Tọ́tàlá lò? àbórí ìdarí ìdílẹ́kọ̀ọ́ àbórí ìdarí ìjọba ìdílẹ́kọ̀ọ́ tó bá ti pa àwọn èèyàn láti rẹ̀ táwọn mùsùlùmí tó wà nílẹ̀ nígbà mílíọ̀nù láti tẹ̀lé àbáta àwọn mùsùlùmí tó wà kúrò ní ọba tẹ̀lé lẹ́yìn lábẹ́ òfin ọlọ́run agbọ́dọ̀ lólórí yóò jẹ olùpàṣẹ olùgbò ìgbà ńlá yẹn. kìí ti wúwo lórí táwọn jẹmọjẹmọ pọ ọmọ wa ká o táwọn jẹmọjẹmọ pọ kátẹ nínú àwọn jẹmọjẹmọ yà rẹ láti wá lórí dò lórí yìí fáwọn ẹgbẹ́ àwọn wá fẹ́ máa ti wú àwọn lórí ní kàlífà fáwọn ìṣòro ètò ìwà sọ̀rọ̀ lórí ọmọ orílẹ̀-èdè. tó máa darí gbogbo ìlú àgbà ńlá yìí tó ti pé abẹ́ láti lẹ́sẹ̀ náà kò lè rí ìlú ọ̀sán ẹ̀ abẹ́ lọ sí ogun pẹ̀lú wọn abẹ́ takò wọn bá wọn jà òun náà lè ká lọ òun náà lè fi gbogbo tó òun náà lè fi gbogbo ọmọ yẹn tó àwọ̀ láàrin àwọn mùsùlùmí síra wọn òun náà lè fi gbogbo jádájọ́ gbogbo òun yọ̀ọ́ jà síwájú wọn tẹ̀ eléyìí wọn fèrè yìí àmírù lọ́wọ́ yàtọ̀ sí wọ́n jẹ̀ máa kan wọ́n á ní kó wá kálọ̀ sí ìlú kan kẹ́ lọ gbọ́wọ́ tó dà ó fi àti gbogbo àgbàlá ìlú kọ̀ǹtò jẹ̀ máa fi dé àlàkà ní ìdílé yẹn. tó tí àbá wá ní àti sọ lọ́sẹ̀ tó kọjá irú olórí yìí wà tó sí túrúkú rẹ̀ tó sì jọ ọgọ́rùn-ún kan ọdún àti díẹ̀ lọ ọgọ́rùn-ún kan ọdún àti díẹ̀ ẹni. الإمبراطورية العثمانية للشروق من تركيا tó àwọn eléyàn pọ̀ tó gbogbo agbára yìí mùsùlùmí níjọba òkú náà ń dàbí títí gbogbo ilẹ̀ mùsùlùmí fi fẹ̀ débi tọ́fẹ̀ lò tòkòtìrò eléyàn nìsí nítorí tẹ̀lé nìsí pè ní abdawuda alakọ̀tọ̀rì yìí ìjọba kọ́ńtì kọ̀ọ̀kan lọ́wọ́ àná eléyìí ò túmọ̀ sí pé ìlànà ìlànà yóò lè padà wá wọ́n padà wá lọ́jọ́ ọ̀hún ṣùgbọ́n gbàdúrà pé ta nínú ni dọ́wọ́lá kò tó yẹ tó yẹ gbẹ́jọ́ lórí yín lórílẹ̀‐èdè yín tó bá jẹ́ mùsùlùmí tó kò fi ọlọ́run láti tẹ́ tí ọ̀sà kúta lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀n àdìsẹ́lẹ̀ tó bá fa yín láti ẹ̀kẹ́ láàrin ẹ̀yà tó bá ti jẹ́ ní tọ́takù tọ́lọ́ tọ́takù tànẹ́bì mọ́tà takù yóò tọ́ sí ìrèlè rí tọ́jú bàjẹ́ bó ní abáníkà jáde ìyàwó bàjẹ́ náà lọ́wọ́ ká tó ń bá wọn kẹ jáde kẹ lọ jáde ìwọ́tọ̀ wà lábẹ́ àtẹ rẹ̀ lásán lọ́kárí ọ̀kárí ẹni tó ti lábẹ́ àtẹ rẹ̀ wò sí lórílẹ̀ rẹ̀ àtẹ rẹ̀ ọ̀kárí rẹ̀ àwọn tó wà lábẹ́ àtẹ rẹ̀ lásán lọ́kárí ẹlẹ́yìn yana da

olùdókòwò sábà máa fi hàn lẹ́yìn rẹ̀ mọ́ ẹ yọ ọmọ bẹ́ẹ̀ sọ ọlọ́run máa jẹ́ nítorí mo ti wá sí mọ́sálásí ẹ̀ka ìgbàrọ̀ máa tó fi báwọn èèyàn ti ń ṣe Islam náà ọ̀dọ́ déédéé èyí tẹ́ bá dúró déédéé kò lè rí ọ̀rọ̀ kí fún yín jọ méjì ẹ̀ lè yára kí ló mú yín má nìkàpá kí ló sì fún yín tó o lè dá gbogbo yín mú tẹ́ ní lù á ọ̀lẹ́ ní kápá ọjọ́ ló ti yẹ tó ìdáhùn rẹ ni pé wọ́n wọ́n náà tí wọ́n fi yọ́kò ní ìmáàmù wọ́n kó àwọn èèyàn jọ lé lórí àbí òye ẹ̀kú àwọn ẹni tó mọ̀ ẹ̀kú wọn jọ lé lórí tí wọ́n ti sè kọ́ mọ̀tọ́ fẹ́ bọ́ wájú káwọn olùmọ̀ padà sẹ́yìn ojú rẹ̀ ọ́ là wàá kọ́dà kọ́ máa mú rírà lọ́wọ́ kíta ni wọ́n padà ti wọ́ ni ọ̀mùtí burú sẹ̀rọ̀ pé látijọ́ àbùkù kan tó bọ́ọ̀dù sínú ọlọ́ gbé àwọn ẹni tí ọjọ́ pé wọ́n kú yà wá padà sẹ́yìn padà sẹ́yìn òkú òórùn kò ti dárí kó nu mọ́tíláṣí tó rà ọlọ́wọ́ bá mi. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى ẹ gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí nígbà tẹ ẹ ti mú bí ẹ gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí tẹ ọdún ríra yẹtí pé má kírun ọ gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí gan kàmàbà mùsùlùmí yẹn mutí mùsùlùmí ò gbọ́dọ̀ mutí mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí mùsùlùmí ò gbọ́dọ̀ rọtí mùsùlùmí ò gbọ́dọ̀ fọtí sèyàn lálejò mùsùlùmí ò sì gbọ́dọ̀ tọ́tí. ẹ̀sìn kò yé wa báwọn ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn gbọ́dọ̀ fi mọ́sálásí háyà kọ́lọ́ sí gbogbo ẹgbẹ́ mọ́sálásí wọn tọ́ sí mbẹ́ ó túmọ̀ sí pẹ́sì gbogbo àwọn èèyàn lálù ní ẹ̀rọ pé gbàmí kan tírélọ̀ tí ọ̀wá pàtì tó láti mọ́sálásí mbẹ́ àbẹ́yìn rí mo fi dínà gan tọ́ta yín la rí tó dùn yín rí mìtẹ́tì rí pé Islam jẹkulẹ di islam lọ wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mi wọn kà pàtì mọ́tò ọtí lọ báà mi nígbà tí òkúkú díẹ̀ nà ọ̀nà fún sábà wọlé abẹ́rẹ́ ní sábà wọlé gbogbo eléyìí náà yóò ti ká òyìn ọmọ kọmọláìsì ọtí pé kí ló burú kí ni ọ̀wá burú ọtí mà ní tọ́lọ̀ ńlá náà ti máa ń dà tọ́lọ̀ ńlá náà ti máa rà tọ́lọ̀ ńlá náà ti mú tọ́lọ̀ ńlá náà ti ń ṣe. àwọn apawọ ọtí ọlọ́run lọ mọka lérò owó kù bá ọlọ́run kò fi lọ mọ torí ẹ ẹ sọ pé kọ bọ sẹ́yìn kọjá ní kúlù mọ́sálásí kódà irú eléyìí tó bá kébi tí ẹsìn wà dáhùn ẹsìn ṣe lórí méjì wọn palẹ̀ mọ́ ni tó bá ti fẹ́ gbọ́ wájú fún wọn palẹ̀ mọ́ òde ní ọba rẹ títí ló dé gan lónìí lẹ́yìn kó lè ṣe òtítí pẹ̀lú ẹ báyìí kí ló dé gan lójú bàbá bára rẹ̀ tààfin alówó sí i jẹ́bi oṣù lẹ́yìn. Thank you.

tọ̀tọ̀rọ̀ dání ní ọ̀rọ̀ kò sì tọrọ àforíjì ní ọ̀rọ̀ lọ. Tọ́ba tí bá lórí ìfọ̀n àforíjì wọn. Sẹ́yìn náà bá àforíjì wọn padà. Wọ́n ká kú ká tó gbé dáadé àti gbé ni. Ìgbà tó gbé àti pamọ́. Tí olórí máa ń ṣe tí ọ̀sẹ̀ yìí lọ́rùn, ọ̀nà òun lẹ́gbàá. Tẹ́mọ̀ sí wọ́ọ̀dì ẹ̀fẹ̀ òun fara ọ̀nà tẹ́ gbà láti ṣàtúnṣe onígbé kẹ̀yìn àyàn lọ́ba kọ̀ wọ́n ṣàlàyé fún àwọn tó bá gbà gbàgbà àwọn tó láyà wípé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí bẹ́ẹ̀ bá débi tẹ́sí sọ̀rọ̀ wọ́n bá máa pa lọ. ìwọ́tọ̀ bá rọra láyà tó bá sọ̀rọ̀ wọ́n wá fojú la pé ah, ẹnu rẹ̀ la àbí àwọn yóò kó gbé ọ ṣe náà bá wà nù. láti tó fi ọlọ àwọn ẹsẹ ti ọlọwọ láyà kẹsẹ lọtọ olùkálọtọ àdúgbò ilẹ̀ òkú alásọ àwọn àtìlẹ ló kọkọ rẹ ẹ sẹbi gbogbo yóò ní ma sọ̀rọ̀ lápòkù kan náà tẹbà ti bá wọn àkọ́kọ́ olórí jẹ lọ báyìí yóò kọ́kọ́ mọ àyíká rẹ láyìí dáa yóò sì mọ̀ yìí pé tóun bá pọ̀ láti gbà tó ṣe ń tó dá ìdá yìí tó ṣe ṣe kíkó ìyọ̀pọ̀ lọ́wọ́ pàápàá jùlọ ńgbà sẹ́yìn tẹ́ ẹ wá tẹ́ ẹ fi hàn pé ẹnu yóò kù tẹ́ ẹ sì fi hàn pípé ìdẹ mú ẹ̀yìn ẹ̀kúnú àwọn èèyàn lápapọ̀ ni lẹ́yìn náà lórí ó tún wá dùn pípé ńgbà tẹ́ bẹ́ẹ̀ tún ń ṣe ẹ̀ máa pariwo láàrin ìjà torí gbogbo ẹjẹ́ máa fẹ́ kọ́gbọ́kọ́ gbà ẹ gbọ́dọ̀ pariwo àtìsí rẹ̀ láàrin ìjà wọn ẹnitẹ lọ bá ẹ̀yin kan òun kan nàti halẹ̀ lè fún ọ àmọ́ tí wọ́n ti di gbẹ́ polongo rẹ̀ láàrin ìjà ẹni tí bọ́ọ̀lù wọ́n yẹn tún yàn kó kọ́gbà tó lè àmọ́ tí wọ́n ti nàti àfúnyàn kó tó má kọ́gbà tó lè torí ẹ̀ ló ti kó àwọn tí wọ́n gbé pálí lọ àfẹ́ ọmọ ìjọba rẹ̀ gbọ́dọ̀ wò ó àti kíní ìjọba òní wò tọ́ba wò gan ewé yẹn tó ti mú balẹ̀ ẹwọ yẹn mi tó tutù ẹwọ yẹn tí wọn pàlà lẹ́yìn náà à ń ṣe wọ́ọ̀dì fèsì islam àtàwọn kèfèrí àwọn òyìnbó ni lọ́dọ̀ àwọn òyìnbó nínú táwọn gbà kíkẹ́ bẹ nínú òmìnira onígbé kéèyàn ṣe wọ́ọ̀dì gbogbo àti ọba fẹ́ kó fẹ̀ múnú hàn lọ́nà tó bá fẹ́ kó bá nǹkan jẹ́ kó lórí ìlú ó lè bá a mọ̀ pé yẹ́ àwọn èèyàn fi òun ma bàbá bàjẹ́ ta ni wọ́n á tún lè nítorí gbádùn tó fi rọ̀ ọlọ́sọ náà ti eléyìí ẹ sọ̀là jù orí yíyí ni wọ́n ń pe irú ẹ̀ èyí sọ̀là jù náà ń pe eléyìí ẹ ẹ wọ́n lu alátàsí kátó dáwó rà gà yìí ìjọ tọrọ ìjọ sí ẹ wá nítorí pé ẹ ṣé amánúkà gọọmẹǹtì kásìọ ẹ wá ní ẹ̀yìn ìyàn àbúkà mọdásí ọkàn mú ẹsẹ lọba sọlù àgàdùwà lọba là méjì sáàjọ lọ òní lọ lálàáfíà ọsàn wẹ ẹtọrẹ ní sọsì ọkọ lọ gbálẹ sí jẹjẹjẹjẹ ti agadiwa lójókòó ló ń kó sẹ́ẹ̀bù bẹ́ẹ̀ làwọn ẹni tí wọ́n ń ṣèwọ́de ẹ wo tẹ́lẹ̀ pé nǹkan ní ọdún mẹ́wàá níjọba ti kó lórí ìdúnṣe láàrin wákàtí mẹ́wàá gbogbo ẹ̀ wọ́n ti sọ di wọ́n sọ gbogbo ẹ̀ dérú ló kọ́ kí ni ike ẹ̀ ń wẹ̀tọ̀ yín ẹ̀ ń wẹ̀tọ̀ yín ètò ẹ̀ wá bàjẹ́ yín kọ́ tòun torí délé Islam farama ìgbà tí Islam tó farama kíkẹ́ ẹ̀ jáde kẹ dojú ìjà kọ olórí ìgbà ẹ̀fẹ́ má kó náà níta bá rí sí ń ṣe kèfèrí tí sì ń pè é lọ sí kèfèrí lọ́nà tó hàn tí ń ṣe kèfèrí lọ́nà tó hàn ìgbà náà lẹ́wà jáde kèfèrí lọ́nà tó hàn ẹ̀sùn alẹ́rìí lọ́dọ̀ lọ ẹlẹ́rìí látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ àtúnà tó tọ́ka sí pé ṣíṣe ọ̀ ṣe kèfèrí ẹ̀sùn àrò ibi tá a bá gbógun bìí aburú tí ó ṣẹlẹ̀ òní tó dáadáa táàrí ìgbà náà ló tó tọ́ ọmọ gbogbo àfi ọmọ búrẹ́dì wọn ní ṣẹlẹ̀ ńlẹ̀ lárúbá ni ẹ bá àfi ọmọ akọ̀wé àríṣẹ́ àfi ọmọ nítorí pé kí ni ẹ̀wà tábẹ́ máa fi tèkejì búrẹ́dì òun ò sí tọ́ tó eléyìí ni kókó àwọn jáde ẹsẹ̀ máa fi kókó olùlé ayé lélẹ́yìn wa búrẹ́dì náà rà ní fífi náírà ó ti dé lù ó di six èyí tó ń one twenty ti di one fifty gbogbo rẹ lẹ́yìn àwọn àti torí búrẹ́dì àdìgbọ́nà ọ̀rọ̀ ń pa wa ká àwọn àti torí rẹ̀ ọwọ́ àlọ́ dáwọ́lé tó ti tó bá tẹ̀lé tán o lè bá a lọ ìyàwó rẹ lè bá a lọ ọmọ rẹ lè bá a lọ ṣé ẹ̀yẹ́ jẹ búrẹ́dì dáràn kọ́ ọjà ló ti jẹ náà ìbéèrè parí ṣé láàyè ọ̀rẹ́ ọ̀rẹ́ ni àbúrò ní ọ̀pọ̀ síwájú tí ó kò ní islam àjẹta bá ní nípa islam nínú sójú ẹ̀sẹ̀ náà ti dára pọ̀ mọ́ra àbá fún wa ó sì. alhamdulilayi nínú ìgbésẹ̀ láti ìṣòro ìjà láàrin ìrìn àti ìṣòro bá pè wá sí Islam wọn á ní sọ lórí ní ó pè wá ní abẹ́ nìkan náà ó ṣe déédé pẹlẹpẹ lórí ló pè wọn àbó lórí yẹn nìkan kúkú pè wọn lórí bẹ́ẹ̀ ṣe gbá nàbí sọ̀rọ̀ bá àṣẹlá ọ̀yàn àlè ìnà àbùsọ̀ lè kó ṣe bẹ́ẹ̀ lógun Khaybar tábà pè wọn ẹni tó bá gba Islam lò wọn àwọn oníṣòkò kan lá pè wọn ni àlọ́ wọn á kápẹ́ wọn bá sọ̀rọ̀ lọ́nà tí gbogbo wọn láǹfààní àti gbọ́ táàmù ẹjọ́ bá gba ìsìláàmù nu wọn sáfà yọ darapọ̀ mọ́ wa ni àbí ọmọ abẹ́ nu wọn àkọ́kọ́ tó bá ṣẹlẹ̀ báwọn tí ìbá ti fún àwọn kan ni wọ́n pọ̀ tí wọ́n fẹ́ ya gba ìsìláàmù yóò ṣòro fún yàn kan lásán láti fi hàn kó ń gba ìsìláàmù nígbà tó dogun yẹn o torí tó bá sọ kó ń gba ìsìláàmù ìdí ń sá fún náà ni ó ṣẹlẹ̀ tí ọba gba ìsìláàmù àwọn pa lọ́wọ́ àti gba islam àwọn kìbìrì ẹgbẹ́ rẹ̀ níjọ́ dọ́dọ̀ wá sí wọn pa lọ́kèéké torí pé wọn bá pa wọn mọ ohun tó gbogbo àwọn ìjọba àwọn lè di mùsùlùmí kó jọ wá sí àwọn sèdí nu ibi tó bá ti kọ̀yìn kó ń lọ bá àwọn mùsùlùmí báyìí wọn lè pa tòtòrí ẹ àwọn náà gbọ́n ẹsẹ̀ fẹ́ gba islam náà wọn kìbìrì kò ní sọ fẹ́ pé èmi ti gba islam yọọ ma pọ bí ẹni tí ń bọ̀ wá àwọn mùsùlùmí tó bá ti súnmọ́ ọ báyìí yọkàn náà ti àfọ̀fún ní pẹ̀tọ̀ nítorí náà lọ. aslamtu lillahi rabbil alamin. nígbà táwọn ti máa ń bọ̀ káwọn fẹ́ mú àwọn mùsùlùmí ti rọ́kiri ká pé kí ni bọ́ wá bá ni. tó ọdọ̀ kan wà tó eléyìí jẹ́ bí ti pé ọ́ akéde lára àgbẹ̀dẹ̀ pẹ̀tọ̀ ẹ̀ nígbà ìlà ọwọ́ àwọn kò tó bí ó bí wọ́n ti fẹ́ rẹ̀ wọ́n lọ. subhanahu wa ta'ala wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت